فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبعد السلام عليكم ورحمة الله وبركاته ترى فتح المجيد شرح كتاب التوحيد للإمام محمد بن عبد الوهاب عليه رحمة الله لبيتي أكا لني هنا لبي تلخيص يلكي بيش السمري يلكي ليشوكي نطاوا أبي قام بتياتاتا báàbù tí a kà tán òun náà ni ọ̀rọ̀ nípa tó ní ṣe pẹ̀lú ṣíríkù tọ́à ẹ̀bọ tí máa ń wá látara ìmọ̀ tẹ̀lé èèyàn lẹ́yìn ìgbà tí àdéhùn Ànábì sallallahu alaihi wasallam àbí àyà Kùránì tó bá hàn sí ẹ̀tàn. هنا لشيخ من أعطى العلماء والأمراء في تحليل ما أحل الله أو تحليل ما حرم الله فقد اتخذه أربابا من دون الله بعض النيات يا مسائل توجد تلخيص يا نياك في مسائل بسم الله الرحمن الرحيم قال المصنف رحمه الله تعالى في مسائل الأولى تفسير آية النور الثانية تفسير آية براءة الثالثة التنبيه على أعمال العبادة التي أنكرها علي الرابعة تمثيل ابن عباس لأبي بكر وعمر وتمثيل أحمد وتمثيل أحمد بن سفيان الخامسة وضموا الأحوال إلى هذه الغاية حتى صار عند الأكثر عبادة حتى صار عند الأكثر عبادة الرهبان هي أفضل الأعمال وتسمى الولاية وعبادة الأحباب هي العلم والفقه ثم تغيرت الآن إلى أن إلى أن عبد من دون الله من ليس من الصالحين وعبر بالمعنى الثاني من أمة الجاهلين باب قول الله تعالى ألم تر إلى الذين يزعمون أنهم آمنوا بما أنزل إليك وما أنزل من قبل يريدون أن يتحكموا إلى الطاغوت وقد أمروا أن يكفروا به ويريد الشيطان أن يضلهم ضلالا بعيدا وإذا قيل لهم تعالوا إلى ما أنزل الله وإلى الرسول وأيت المنافقين يسدون عنك صدودا فكيف إذا فكيف إذا أصابتهم مصيبة فكيف إذا أصابتهم مصيبة بما قدمت أيديهم ثم جاءوك يحلفون بالله إن أردنا إلا إحسانا وتوفيقا Naam gẹ́gẹ́ bí mo ṣe ṣàlàyé síwájú ipe Sheikh Muhammad ibn Abdul Wahhab alayhi rahmatullah níbi ìparí báàbù kọ̀ọ̀kan wọ́n máa ń ṣe telkhis ẹni pé summary ẹni pé ọ̀rọ̀ ní ṣókí nípa ogun kan tó ti sọ síwájú gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ṣókí sínú báàbù yìí wọ́n ní fi ìmẹ̀sá ìlú nínú báàbù tí a kà tán yìí àwọn ọ̀rọ̀ ẹ̀sìn tó wà níbẹ̀ ìfúlà alákọ̀ọ́kọ́ tafsiri ayati nur ó ní àlàyé nípa àyà tó wà ní inú súrátù nur òun náà ni falyahdhari alladhina yukhalifuna an amrihi. أن تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم aṣàlàyé rẹ̀ ipe gbogbo ẹni tí bá ń yapa ìlànà nàbì sallallahu alaihi wasallam wọ́n yẹ kó tẹ̀ ṣọ́ra kọ́ má jẹ pé ìyà ní padà ṣẹlẹ̀ sí i fitna ọ̀dà kọ pé nínú àyà yẹn pé fìtínà tọ́lọ́wọ́n bá ń wí mẹ́rin ni pé ẹbọ tí ó lè padà wá lè yẹ̀ dé pé ọmọ ìṣẹ̀bọ tó nígbà tí ẹ bá ti dúró pé ìfẹ́ gbọ́ tọ́lọ́run ìfẹ́ gbọ́ ànádi wí tó ń tí lágbájá kan bá ti sọ náà lèmi bá lọ ntáfà lágbájá bá ti sọ lèmi bá lọ àfáàyẹ gangan ó lè padà lọ lè kó sínú tí ń jẹ́bọ tí ó sì mọ wa tí ó mọ fi gbé lẹ́sẹ̀ káàkiri òun sì tẹ̀lé ìwọ náà bá kiri bẹ̀ bọ́ ni so lẹ́yìn náà àyà yìí ó ń tó máa ṣíríkù tọ́ à kódà tó bá ṣe pé nǹkan táfà yẹn ń pa ọ́ láṣẹ sí nǹkan yìí ìṣẹ̀bọ̀ àmọ́ ògede pápá òun ni òun tẹ̀lé láti máa ṣe tọ́lọ́wọ́n ọbọ̀ ọ̀fẹ́ tí ó máa jẹ ẹbọ ẹlẹ́kejì àsániya tafsiru ayatu baraa àlàyé ayatu wà nínú suratu baraa suratu Tawbah òun náà ni ittakhadhu ahbarahum wa ruhbanahum arbaban min dunillah ìtumọ̀ rẹ̀ tí wàá ṣàlàyé òun náà gẹ́gẹ́ bí anábìtì ṣàlàyé fún Adij bin Hatim bákan náà athalitha ẹlẹ́kẹta at ìtanijí ala ma'na al-ibada sí nǹkan tí ń jẹ́ ìtumọ̀ ìbádà gangan ìtumọ̀ ìbádà gangan allati ankara a Adi tí Adi yìí ń takò yẹni pé nígbà tí anábì sọ pé àwọn gẹ́gẹ́ bọ́lá ti sọ́nà al-Qur'an àwọn Yahudi àtàwọn Nasara àwọn àfa àwọn ni wọ́n ń sìn kíní yẹn ó takò làákàyè àdéyì torí òun ti ṣẹ̀sìn ó ti ṣẹ̀sìn tí èyí ṣe ẹ̀sìn islam rí tíwájú kó tó gba islam ó ṣẹ̀sìn nàṣọ́rọ́ rí lọ́wọ́ wò pé àwọn èyí sìn wọ́n o ànábì wa ṣàlàyé wò pé ìtumọ̀ ẹ̀ ń sìn wọ́n tí àyà yìí ń sọ òun ni pé ẹ̀ ń tẹ̀lé wọn níbi tọ́lọ́wọ́n ọbọ̀ ọ̀fẹ́ náà ni ẹni tí bá ti ń tẹ̀lé àfáà kan níbi nǹkan tọ́lọ́wọ́n ọbọ̀ ọ̀fẹ́ kọ́dà bí nǹkan yẹ bá ṣe bọ ìtẹ̀lé àfààhùn ó ti dẹbọ tó ipá fa yẹn gẹ́gẹ́ ní sọ fún ọ ló fi ń gbà wọn náà ń pè ní ṣíríkú ọ̀tọ́ à ẹbọ ní ti ń bẹ níbi kí ọmọ tẹ̀lé èèyàn bí alápèjúwe nìsín ẹni ò ń gbìyànjú láti máa fa ṣòkòtò sókè ìpè ìníjẹ́ kí ṣòkòtò mi ó dé púpọ̀ ẹ̀ṣẹ̀ mi bóyá ọba lọ́dọ̀ àbá rẹ̀ àbáfà kan tó ń tẹ̀lé òun bá ní à ní ọwá gbogbo náà sẹ́sì èmi ọ̀fẹ́ tèmi o mi ọ̀fẹ́ máa ń fa sòkòtò lẹ́gbẹ̀ẹ́ tí máa ń fi bẹ́ẹ̀ rí kó máa fa sòkòtò sókè o ṣe mọ̀ pé kí sòkòtò kó dé kókó ẹsẹ̀ kó kọjá kókó ẹsẹ̀ kì í ṣe bọ́ àmọ́ ń pàṣẹ pápá yẹn lọ́wọ́ á pa ọ́ láti ike rọ́ o wọ́n náà wò pé àfáà mi tó wí náà ní màá tẹ̀lé ìtẹ̀lé yẹn gangan òun náà ń pè ní ṣíríkú ọ̀tọ̀ à tí wọ́n náà wá rí pé nǹkan yẹn dáa kódà yóò tó máa bá àwọn èèyàn jà lérí rẹ̀ pé táwọn afá ti wá wínú ìrọ̀lẹ́ ṣíríkú tọ́ àní. arábìá ẹlẹ́kẹrin zamsiru ibnu abbas àpòjúwe tí ibnu abbas mú wa bí abi wa umara ọ̀rọ̀ abubakar àti umar tó ń sọ fún wọn pé èmi ń sọ fún yín ipe tí hadith anabi wí ni ẹ̀yin ń sọ fún mi ipe tí abubakari radiyallahu anhu wa ti umar ń tí wọ́n wí ni tí ipe ń wá wàhálà báyìí látọ̀dọ̀ ọlọ́run sọlẹ́ yìí ká mà ipe kò wá sí ẹnìkankan bó ṣe lè tó tó gàgà tó gbogbo tó nínú àfáà tó bá ti sọ tó ń takò fi ọlọ́run tó bá ti ń ṣe tó takò fi ọlọ́run èèyàn ó da ọ̀rọ̀ rẹ̀ nù ni ọ̀rọ̀ anábì sallallahu alaihi wasallam náà lè yíò wá dì mú wàtẹ̀mfíl ahmed bí sufyan imamu ahmed òun náà tó fi sufyanu sauri àbí ọ̀rẹ́ náà ni sufyanu sauri ó tó fi ṣàpèjúwe ipe mi ń sọ fún yín ipe anábì sọ báyìí ní sọ báyìí tẹ́bà ti gbọ́ ẹ má túnmọ̀ sọ kí wíyá sufyanu sọ kí ní kan mọ́ Muhammad náà fi ọ̀rọ̀ Sufyan ó fi sàpèjúwe fáwọn èèyàn pé bí Sufyan bá sọ̀rọ̀ tó bá yìí ta kó ọ̀rọ̀ anábì ẹ̀ pàtì ni bí ilé àwùjọ yìí ní sí kí wọ́n dákọ̀ àwọn afá tó ti lọ ọ̀hún táwọn èèyàn mọ̀ pa àwọn afá ńláńlá ni kí wọ́n sọ pé tó bá yìí sọ tó takò tà nábì èèyàn dànù ni táwọn afá yẹn náà lè yan títí anábì yẹn náà lè yan mú fáwọn èèyàn èèyàn sáburú abúráwọn èèyàn sáburú kọ́ ọmọ wa wá ju ya mọ̀kúrú lélẹ́yìí anani nǹkan ọ̀dá nǹkan mímọ̀ ń jẹ́ mọ̀kúrú tí wọ́n sọ fún ọ pé ó lè jẹ́ wà sílà ìlà ṣírìkì so mọ̀kúrú nǹkan ó lè jẹ́ mọ̀kúrú tàhírímì kí wọ́n mọ̀ ní ọ̀sà mọ̀ wá ọ̀nà tẹ́rí ara àdánwò táwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà nílùú yìí nù ntí ọ̀dà wọ́n máa ṣe wọ́n sì máa wá ntí wọ́n fẹ́ máa fi sọ di dáadáa fáwọn èèyàn sọ̀rọ̀ eléyìí aburú ńláńlá ni ṣe ríru ń tà ń sọ yìí nípa ntí Abubakar àti Ibn Abbas tó fi ṣàpèjúwe fún Abubakar káánà ká méje kọ́ máa dààmú wa o àwọn táwọn sì ń gbìyànjú láti sunna Nabi sallallahu alaihi Kama máa sọ fún ọ pé nǹkan yìí ọ̀dà kọmọ wá dá wọn pé dókítọ̀ kan àbí pòfẹ́sọ̀ kan àbí ṣéèkì kan wọn àwọn ṣéèkì kan mọ̀ ní kíní yẹn à ah, á ní nǹkan ọ̀dà àdìsá nẹ́bì nì kọ́ àwọn ní àbí àbá kíní tí wọ́n ń ṣe ń kọ́ àbá kíní tí wọ́n ń ṣe ń kọ́ àbí dókítọ̀ kíní kan tí wọ́n ń ṣe kọ́ àbí pòfẹ́sọ̀ kíní kan tí wọ́n yíwọ̀n kan o níbi ẹ̀sìn tí èèyàn bá ti ń ṣe báwọn ọ̀rọ̀ yẹn náà ń jọ ọ̀rọ̀ kọ́mọ̀ jẹ́ pé yẹn náà ń wá ìyà lọ́dọ̀ ọlọ́run gẹ́gẹ́ bí Abdullahi ibn Abbas tó ń sọ fáwọn èèyàn pé ẹ ń wá ìyà èmi ń sọ fún yín pé ntánàbí wí nìyí ẹ̀yin sọ pé èyí tí Abubakar àti Umar wí nìyí sèyàn ń fọwọ́ fa wàhálà nù sorú ẹ̀ ni kéèyàn ọmọ sọ̀rọ̀ ẹlẹ́gbẹ́ kẹ́nìkan ọmọ sọ fún ọ pé ọ̀tẹ̀ bá sọ̀rọ̀ ẹlẹ́gbẹ́ wọ́n lè gbé ọjẹ́ wọ́n lè ṣe kíníkan wọ́n lè mú ọ wọ́n lè torí kíni torí kí ni ẹnìkankan tó lè fi nǹkankan rúyàn lójú nu súnù sí ẹ̀rí rẹ̀ ló kò kalẹ̀ ọba ga gongogongogongo kó kéwú kó kéwú dé sánmà tí o bá ti sẹ́rí kí wọ́n já fún bẹ́ẹ̀ kí wọ́n padà fún bẹ́ẹ̀ ìgbà tó bá ń fún yín lówó tó ń fún yín ní kí ní jẹ́ kí wọ́n kà wá pẹ̀lú yìí òun so ẹnìkankan ò lè máa sọ pé bóyá kọfẹ́ á máa tẹ ẹnìkankan sínú ìfẹ́ ẹnu tiẹ̀ tó o dó lérí ẹ̀rí so kò tẹ́ ṣe onusúnà ẹni tó bá lóun ọmọ tẹ̀lérú àwọn irú ẹnìyẹn yóò ṣe ẹ̀sìn irú tí Abdullahi ibn Umar ẹ̀yàlọ́ Abbas ń sọ yìí irú ẹ̀sìn yẹn lẹ́nìyẹn náà ṣe torí pé táwa kan kà àfi ká mọ apply rẹ̀ sáàrin ara wa náà àfi tí nǹkan yẹn ó bá ṣẹlẹ̀ àfi tí nǹkan yẹn ó bá ṣẹlẹ̀ kódà tí ó bá ṣẹlẹ̀ gan kí ọmọ pàkíyèsí ipe ẹ máa sọ ẹ rí pé à ń sọ̀rọ̀ ṣíríkù tọ́ àná náà là ń sọ lọ́wọ́ ẹbọ kí ọmọ tẹ̀lé yàn ẹbọ ìtẹ̀lé ẹlòmí yóò lóun ṣe súnà ẹbọ ìtẹ̀lé ní ṣe ó ti sọ àwọn àfáà yẹn ó ti sọ àwọn òṣàzù di bí ẹni pé nǹkan bá ti gbí báyìí ó ti tán náà nù kódà tẹ́lẹ̀ bá ń sọ nǹkan mẹ́mọ́ ni àà ẹ̀tún gbọ́ lágbájá kíníkan ẹ̀ àbá kíníkan sọ kíníkan àwọn aláwọn fẹ́ mọ̀ sọ̀rọ̀ lẹ́gbẹ̀ẹ́ wọn so ìmọ̀ òpin sọ́dọ̀ ẹnì kankan ń dáa jù bí wọn bá ga tó ga táwọn èèyàn ń pọ́n lé kí wọn náà máa pọ́nra rẹ lé ni máa pọ́nra rẹ lé má bìlì kò tí wá di ọtọ́rítì ọtọ́rítì kan ẹ̀rí èyàn mọ́ fi ń di ọtọ́rítì o ẹ̀rí ni ọmọ sọ di ọtọ́rítì pé àwọn aláìwọ̀n tó sọ báyìí bó ṣe kó ẹ̀rí wá bam àwọn àbí wọn béèrè ọ̀wá ní dáhùn ọ̀wá ní pé ah, ìbéèrè yìí àmì ah, kọ́lé mi ọ dáhùn rẹ̀ irọ́ dáhùn ni o so n ti jẹ́ pé èèyàn lẹ́rìí nù èèyàn fọkàn ọ̀hún ṣe tó ń ṣe nù so ẹlòmíì gẹ́ẹ̀tì gbọ́ òun náà ló ti sọ̀kan síwájú tipẹ́tipẹ́ nípa wọ́n náà ló ti sọ̀rọ̀ wọn ó ti sọ́ sọ́ sọ́ sọ́ sọ́ sọ́ sọ́ sọ́ sọ́ ọ wá dì ní ìsìn tí wọ́n kó sí ọ nínú ni àbí kí ni wọ́n ṣe tí wọ́n ti kó sí ọ nínú ni so náà ni pé káwa tá ń jẹ́ ọ̀dọ́ tá ń ti súnmọ́ ànábì sallallahu alaihi wasallam wallahi tallahi tí a fi ní máa rìnrìn àbò sí ìrìn àbò sí òun náà ni pé ká rìn gẹ́gẹ́ bí àwọn sálàfù wá sí rìn ẹ wọ̀rọ̀ Abdullahi ibn Abbas yìí bó ṣe clear so kí o ti rọra apply rẹ̀ sáwùjọ tiwa yìí náà pé ah, àwọn kan bẹ ga lójú wa lóòótọ́ láwùjọ yìí wọ́n sì ń ti ń yapa tẹ́nìkan bá ń sọ́wọ́n ní kan yìí ṣe bẹ́ẹ̀ àfáàkíní kan yìí ṣe bẹ́ẹ̀ àpọ́ àti omi kò sí tó kàn mí ọlọ́wọ̀n ọ̀rán àfà yẹn sí mi tèmi ẹ̀hẹ́n irú rẹ̀ wọn ló ń ṣe kí ni o àná irú ẹ̀ ni Abdullahi sọ fáwọn èmi ń sọ fún yín ẹ̀yin sọ pé Abubakar ẹ̀yin sọ pé Umar Umar kọ́ ló mẹ́sìn wá fún mi o kété pé ó ń yẹ̀yẹ́ Umar àti Abubakar àmọ́ láti fi dáhùn yẹn lójú pé àwọn ẹni yóò tóbi ju ẹ̀rí lọ lọ́dọ̀ tèmi bó ṣe gbọ́dọ̀ rí nìyẹn o bẹ́ẹ̀ ló gbọ́dọ̀ rí láwùjọ tiwa yìí náà ẹnìkan kan ẹnìkan kan kò gbọ́dọ̀ tóbi ju ẹ̀rí lọ lọ́dọ̀ wa irú tí ń dààmú ogun àwọn ẹlẹgbẹ́ yìí náà nìyẹn tẹ́ bá ń sọ fún wọn pé àkíní yìí ọ̀tá kó súnà Nabi sallallahu alaihi wasallam ẹ wo lápèjọ ní nǹkan rábí màfúrát tíra àkàrò màfúrát yẹn tẹ́ bá ń sọ fún wọn pé àní ẹ máa ń lo tíra yìí ma àwọn nǹkan tí ò bá mú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tẹ́ bá ka kùrùsì ìtàn ẹ tún máa gbọ́ Allahu waliyul ladina amanu yukhrijuhum minaz zulumati ilan nur ẹ máa gbọ́ ìdásúlùsí látíláàrí sílùsálà sí ànájíká yìí náà fún wa fún àṣkárì ni ṣùgbúrú àwọn nǹkan yẹn wọ́n sọ pé ẹ pàtì ẹ má lò má lẹ́yìn wá ní bí asan bá náà ti gbé kalẹ̀ nu wọn lórí ká máa lò ìtàkàrú ahbarahum wa ruhbanahum الا تعلم تغير الاحوال الى هذه الغايه شيسي اوان ياتي يي يي سيسي اوان ديرو يبوي حتى صار عند الاكثر عباده الرهبان هي افضل الاعمال وتصل وتسمى الولايه wọ́n ní kọ́dà àwọn èèyàn ti sọ ìmọ̀ lọ lè sin ìmọ̀ tẹ̀lé ìbádà àwọn àwọn rùbán àwọn àfà káyọ̀ máa sìn wọ́n wọ́n sọ wọ́n di afdalul a'mal iṣẹ́ tó lọ́lá jù wa tusamma al-wilaya kọ́dà àwọn òun ní jẹ́ pé èèyàn súnmọ́ lọ́hùn bí náà bí kẹrẹ àwọn èèyàn kan máa ní ìwọ́tọ̀ bá ti ń yapa àwọn àfà èèyàn kéèyàn ní ọ́ àmọ́ òun ní sọ alukur'an wọ́n kẹwàá gbogbo ẹni tí bá ti ń takọ̀ àwọn bàbá wa sẹ́kọ̀ àwọn kan sọ́ ní ìwọ́n ni pé gbogbo àwọn ọmọ dáadáa ní àwọn wo ni àwọn tí wọ́n yapa àwọn bàbá wa wọn kó gbésẹ̀ kó níbi táwọn bàbá wa òpùrọ́ tani ògbésẹ̀ kó níbi táwọn wa gbogbo wọn náà ti gbésẹ̀ kó bá ń ṣe wòlímọ̀ tán náà bàbá wọn ṣe wòlímọ̀ yẹn bídíà nínú àkọ́kọ́ tẹ́ tó wá rí ní flashback lọ́dún mẹ́ẹ̀ẹ́dógún sísìn kò sí ń bẹ̀ láéláé ní sọ́wọ́ láwọn fẹ́ ṣe wòlímọ̀ wọ́n ní àwọn àgbẹ́tẹ̀ kó lẹ́sẹ̀ àwọn bàbá wọn wọn kọ kakura níbẹ̀rẹ̀ ẹbí wọn kí tí bàbá yín bá àwọn bàbá yín máa ń kakura níbẹ̀rẹ̀ ń gbà wọn wàláì mi kà lẹ́yìn náà wọ́n tó ní á ṣe àdúrà bẹ̀rẹ̀ wàláì wọ́n yìí ṣe àdúrà bẹ̀rẹ̀ nígbà wọn yìí ṣe àdúgbò wa tí mo mọ̀ ní mo sọ pé ó ṣe rí gbogbo lọ́rin náà nù bàbá kan bẹ àwọn pè ní bàbá ẹlẹ́sìn tó bá ti jòkó báyà báyìí ní ọkàn bẹ̀rẹ̀ tọ́lọ́mbọ́lápọ́lá níbi bàgbà níbi lágbàwà sí ìlà fún rẹ́bílà sí ìta nílẹ̀ àwọn àbáwá kí ní kọ́lọ́ kí ní bàbá òun ni òun ní máa ń sarọ́ wà tó bá ti ra sí ìṣẹ́jú kan báyìí lọ́kàn rà dákẹ́ ni àwọn ìmọ̀mọ́ kẹbẹ̀rẹ̀ pé tọ́ afẹ́ gbàgbé fún àwọn ọmọ àbí wọ́n fẹ́ ṣe bóyá kan fẹ́ kó mọ náà ni ọmọ kẹbẹ̀rẹ̀ àwọn èyí kékeré àrùn ìdákùnrin àní rábì kúrí àánú rábì ẹ mọ́ kúránì ọ̀gbọ̀nà mọ́ gbowó jáde o ẹlẹ́kùn sáà bàbá òun ṣe fẹ́ wọ́n sì láwọn ògbésẹ̀ kú lẹ́sẹ̀ àwọn bàbá òun alábòsí wọ́n tún ní wọ́n tẹ̀yìn tó ń tẹ̀lé àtúnṣe mọ́díwù tó bá ṣe mọ́díwù tẹ́yẹ wọ́n ànábì dáadáa wọ́n lẹ̀ ẹ̀yẹ zẹ́lẹ̀ ẹ̀fọ̀mọ̀ ilẹ̀ nínáwó bá ànábì ni bọ́ bá dípá àwọn èèyàn náwó sì tún gbà lọ́wọ́ àwọn èèyàn pé ẹ̀ ń dẹ́ wá náwó kí wọ́n máa yin ànábì báyìí kẹ́sì mọ́ dáwó kẹ́ mọ́ náwó sí tó bá ṣe yóò tán ó tún ní àtún gbọ́ síkìrì àtún yin lọ́hún agbọ́dọ̀ mọ́ yin lọ́hún láàrè ta wà yìí gbogbo ẹ̀ náà sí ìgbésẹ̀ àwọn bàbá nù ó mì pé ẹ̀bẹ́ ṣe ní pé àwọn so lèyìn fi mà ipe bí àbùsí àwọn èèyàn ṣe tó àwọn èèyàn wá sọ di ẹni tí bá ń ṣe irú àwọn lè ní àwọn ẹ̀yìn àwọn ẹ̀yìn ògbédègbélé sí àwọn bàbá wàláì ẹ̀sà ibi táwọn bàbá dúró ẹ̀dúró sí kò dúró ń bẹ́ẹ̀ irọ́ ni so òun ni pé wọ́n wá sọ di pé n ti ń jẹ́ ọmọ rẹ̀ nu pẹ̀lú bá ti ń sin àwọn bàbá yìí ọmọ rẹ̀ nu wà ìbádàtul ahbar kan wá ní kéèyàn ọmọ sin àwọn àfáà Yẹhudi wọ́n ní ìyẹlẹ̀ ilmu wọ̀lfẹ́kẹ̀ wọ́n lóun gẹ́gẹ́ ni ma òun lọ́gbọ̀n kan yé ẹni tó bá ń sọ pé n táà ń se ń lọrin yìí àwọn èèyàn ń kọ́lé lẹ́sàárè lérí àwọn èèyàn ń sin òkú sínú mọ́sálásí nílùú yìí káwọn kan máa pariwo rẹ̀ pé n táà náà wíre pé látàtàkìrú látòsọ́lé lẹ́kùbúrú wọlé àtẹ́jìlẹ́sù àlẹ́ látẹ́jì alùkù bùyútà kún kẹ máa ń sọ di sáré àdísà nẹ́bì tó kílẹ̀ ni wọ́n wà ní tọ́ ọmọ ìtàn ní káwọn kírun máa ń di sáré yìí tán sọ̀rọ̀ sáré yìí àwọn náà fẹ́ máa bá ń táwọn àgbàlagbà ṣe jẹ́ yòó wọ́n wá láwọn ọmọ kan tí wọ́n ń kó wọn kí wọ́n wà ní àwọn ní ọya ẹ wá sọ̀rọ̀ nípa tí èyàn lè mọ kírun sáré wọ́n wà ní wàláyà agbádùn yín ẹni mọ̀ Ìlọrin sì mọ̀ yẹn tán iná ni wà láyé tí rẹ̀ bá pé tó bá ń ṣe program kẹ̀kẹ́ mọ́ wait àsìkò fún mi wọ́n sọ pọ́n gbádùn mi ní tó bá fẹ́ béèrè béèrè àbí àkíyèsí tó bá ní pè kí n gbọ́ wọ́n pé aláyé agbádùn yín ah, ah, akramakumullah aláyé ọlọ́run bá bùn ní ẹ̀mí ọlọ́run ó bẹ̀rẹ̀ ẹ̀mí rẹ̀ àmà ah, ìmọ̀ yín ìmọ̀ yìí ó ti pọ̀ jù lára yín ẹ̀tàn ẹ̀tàn so wọ́n ẹni tí bá wá ń ṣe ẹ̀wùn kan wọ́n ní wà ibadatul ahbab kéèyàn ọmọ kọ́ ọmọ sin àwọn àáfàá yẹn ni pé kọ́ ọmọ kọ́ ọmọ kọ́ ọmọ kọ́ ọmọ sáàmù wá evidence tó mọ̀ fi sọ̀pọ́tì irọ́ wọn káàkiri wọ́n ní iyẹlẹ̀ ilmu wal fiqh wọ́n ní òun ní mà òun gangan lè yẹn gbàgbọ́ yé thumma tagayyarat al-hal wọ́n ìṣesí àwọn yẹn tẹ̀ tó padà tó wá yí débi pé ìlànà an abada min dunillah wọ́n padà wá sin wọ́n sin ẹlòmíì tó yàtọ̀ sọ́lọ́run kódà man laysa mina salihin àwọn ẹtí wọ́n tó sẹ́ni rẹ̀ gan àwọn tó sọ wọ́n di ẹni tó ń sìn wọn ẹni tó pẹ́yìn gan mọ̀ wọ́n àwọn tó súnmọ́ gan mọ̀ pé á àfa àwọn yìí wàláyé àwọn gan mọ̀ náà náà láfa àwọn so ẹni tí èsì sọ̀lẹ̀ hìn wọ́n sì sọ de wọ́n lè wo fẹ́ wọ́n ni sàárè rẹ ti jí ó àbíkọ́ ni sàárè rẹ ti lana ó a ìmọ́lẹ̀ lọ́ níbi sàárè irọ́ sì ni so àwọn tó jẹ́ òótọ́ ọlọ́run gan yóò sì máa pè wọ́n pé ọ̀rẹ́ ọlọ́run ọba ni wọ́n wà ábẹ́dà bil ma'ina thani man huwa min al-jahilin yẹni pé ìtumọ̀ ẹlẹ́kẹ̀kì sí wọ́n ni pé àwọn èèyàn ń sin aláìmọ̀kan èèyàn àwọn tó jẹ́ aláìmọ̀kan gan wọ́n sìn wọn náà bí sheikh ṣe parí tẹlifíṣì yẹn ni pé ọ̀rọ̀ ṣókí nípa báàbù tí a kà lọ sọ abẹ́lẹ́ Allah subhanahu wa ta'ala kó mọ́ ṣáà ṣe àgbọ́yé nǹkan yìí kóyékóyé wa kó là wá níbi ṣíríkù tọ́à ẹbọ ìtẹ̀lé èèyàn so kìí ṣe ipe bóyá àfa nìkan àbí àwọn onísúfí nìkan tọ́lọ́dọ̀ mọ́ bí lè kọ́ àwọn onísúfí nìkan náà ní ṣíríkù tọ́à ìtọ́ jẹ́ tiwa náà la ń yọ fúnra wa wọn fún kálukú wa náà káyà kíyèsí sẹ́nìkan gbọ́dọ̀ ga kó góńgó kó ju ẹ̀rí lọ ní ọ̀dọ̀ wa kọ́lọ̀kọ́ ṣàánú wa naam bab qawluhu ta'ala sheikh ni ọ̀rọ̀ nípa gbólóhùn ọlọ́run tó ní alam tara ila alladhina yaz'umun annahum amanu bima unzila ilayk wa ma unzila min qablik yuriduna an yatahakamu ila taghut فقد أمروا أن يكفروا به ويريد الشيطان أن يذلهم ضلالا بعيدا الله باني والنبي أولي أعطوا شقي يزعمون تمني رهنبا أنهم آمنوا وهم رفعنا جمؤمني تمني مؤمني دعوا لواري أما يعني بما أنزل إليك ولا أنك بقبوسين تي الله وباسو كالفون والنبي الله سو كالفان النبي al-Qur'an àwọn tó mọ̀ rúpa wọn nígbàgbọ́ sí al-Qur'an wa ma unzila min qablik wọ́n làwọn tó nígbàgbọ́ sí nǹkan tí a sọ̀kalẹ̀ sáwájú wa nàbì náà yẹni pé at-Tawrat Injil Zabur àmọ́ yuriduna an yatahakamu ila taghut wọ́n wá fẹ́ káwọn sá máa kó ẹjọ́ lọ bá òòṣà tí nǹkan bá ń wá ìdájọ́ kan ìdájọ́ òòṣà ni ó pè wọn ọlọ́ni wa qad umiru an yakfuru bi táà sì pa wọ́n láṣẹ pé ẹ̀gbọ́n ọ̀gbà òòsà pọ̀ yuridu shaytanu an yudillahum dalalan ba'ida kápadà sínú qawlihi qawlu ubab alam tara ila alladhina wọn ṣéèkì ni qala al-imad ibn kathir rahimahullah ibn kathir wọ́n sọ báyìí pé wal zametun liman adila anil kitabi wa sunna wọ́n ní ayata kayi èébú náà ló jẹ́ fún àwọn tán bá gúnrí liman adala anil kitabi wa sunna ẹn tó gúnrí kò níbi alkitab alquran àti sunna nabi wa tahakama ila ma siwa umma min al tó ṣe pé ibi tó wá máa ń darí ẹjọ́ tiẹ̀ lọ ní tó yàtọ̀ sí alukur'an ni tó bá fẹ́ mú ẹ̀rí ẹ̀sìn kò ní wo alukur'an kò ní wo hadith anabi sallallahu alaihi wa sallam wọ́n ní ìntẹ́yàn bá ti lọ lè ń darí bá ti yẹ sí alukur'an àti sunna wa huwa al-muradu bit-taghut àhúnà ọlọ́run gẹ́gẹ́ ní jẹ́ tọ̀gùt ẹlòmí rò pé bóyá democracy àbí autocracy àbí imam midlọ wọ́n rò pé òun nìkan ní ń jẹ́ tọ̀gútù èèyàn kan á mọ jẹ́ tọ̀gútù ń gbà mí gan kọ́dà àfáà mi tọ̀gútù ni sọ ẹni pé òòsà náà ni wọ́n ní wàtàkọ́dàmọ́ máa dákàrà wọlé Allama Ibn Qayyim wọ́n ní ọ̀rọ̀ tí imam Ibn Qayyim sọ ó ti ṣàwájú rahimahullah fi hadihi tọ̀gútù tí wọ́n gbà tán ń ṣàlàyé ti ń jẹ́ tọ̀gútù wọ́n ní wà annahu kullu ma tajawaza bihi al-abd haddahu wọ́n ní náà ní nǹkan tó ṣe pé nǹkan pè ní tọ̀gùd gbogbo tí bá máa ń mú ẹ̀dá kọjá àlà sọ́lọ́run mímọ̀ àbúdé bóyá nǹkan tẹ́ ń sìn ni aoma ti bú in àbí nǹkan téèyàn ń tẹ̀lé ọ̀rọ̀ rẹ̀ aomutọ́ in àbí nǹkan téèyàn ń gba ọ̀rọ̀ rẹ̀ wọlé tó kó tó bá ti sọ fún ọ náà ni wọ́n náà máa ṣe so ọkùnlù man hákàmà ìlà ghayri kitabillah àti gbogbo ẹni tí ó bá máa ń wá ìdájọ́ lọ sí ibi nǹkan mi tó yàtọ̀ sí alqur'an wà sunnata rasuli àti sunna nabi faqad hákàmà ìlà taghut ẹni yẹn ti wá ìdájọ́ lọ sí ibi taghut nù alladhi amara Allahu ta'ala ibadahu al-mu'minin an yakfuru bihi ọlọ́run sì pa àwọn láti pé a gbà wọ́n gbọ́ a gbọ́dọ̀ ya kẹfìrí sí àwọn tọ̀gùtù yẹn ni wọ́n ní fa inna tahakuma laysa illa ila kitabillahi wa sunnati rasulih ìwá ìdájọ́ lórí nǹkan kò síbi tí yẹn gbọ́dọ̀ mọ́ wá sí o ju inú al-Qur'an lọ àti sunnah nabi sallallahu alayhi wa sallam wa man kana yahkumu bi ima ẹni tó bá ń fi àbíkí tó wà lọ sí ọ̀rẹ́ tó ń fi nǹkan yẹn dájọ́ nínú kọ́ lọ sínú alukurani fúnra rẹ̀ straight àbí inú sunan nabi fúnra rẹ̀ straight àbí kó o darí lọ lè bá ẹni tí ń fi alukurani àti sunan ṣe ìdájọ́ wàmẹ́ntà hákàmà ila ghayrihima ẹni tó bá lọ lè wá ìdájọ́ nǹkan kan lọ síbi tó yàtọ̀ sí alukurani fàkọ́dé tajáwáza bí i hadda òun tó ti kọjá là wàkọ́rajà mímọ́ shara'a Allahu wa rasuluhu sallallahu alaihi ó ti jáde kó níbi òfin ọlọ́run àti òfin ànábì wà anzala ó manzilatan la yastahiqquha ó ti gbé nǹkan yẹn sípò tí ó yẹ kó gbé sí wa kadhalika man abada shay'an duna Allah bẹ́ẹ̀ lẹ́nu tó bá ń sin nǹkan kan náà tó yàtọ̀ sọ́lọ́run fa innama abada taghut ẹnìyẹn ti di ipe ń sin òsànú o fa idha kana al-ma'budu salihan fa in kana al-ma'budu صارت عبادة العابد له راجعة إلى الشيطان الذي أمر به ìbádà rẹ̀ yẹn ìjọsìn yóò wá sẹ́rí lọ sí ọ̀dọ̀ èṣù yóò mọ̀ jẹ́ pé èṣù ní ń sìn torí èṣù lọ paláṣẹ irú tí ń sìn irú ẹni tí bá ń sin àwọn ẹni rẹ̀ nísìn ní tó kílẹ̀ náà àwọn ẹni rẹ̀ ni pé ànábì Ìsá ẹni tó bá ní ànábì Ìsá lèmi mọ̀ lọ́lọ́run irú ẹni yẹn ìlànà èṣù ní tẹ̀lé so káti àwọn tó lẹ́lómi tó yẹ pé ẹ lè sọ wípé ẹni ọlọ́run lẹ́nu yìí káti àwọn alẹ́wà rúpẹ́ ẹni ọlọ́run náà ni kò lẹ́tọ̀ sí kẹ́ ẹ máa sìn kama qala ta'ala ọlọ́run sọ báyìí ọlọ́run ni wa yawma nahshuruhum jami'an olúwa tó bá díjọ́ gbé ní alkiyama gbogbo yanyan gbogbo mẹ́ adama akogbo àjọ lẹ́yìn ìgbà tí wọ́n bá ti sin oníkálukú sínú sàárè tó ń kálukú kú tán ọlọ́run á jí oníkálukú nkálukú wa darí wá sọ́dọ̀ ọlọ́run summa naqulu lilladhina ashraku makanakum antum wa shurakaukum olúwa wà ní ẹ̀yìn ẹlẹ́bọ ẹ̀dúró sáyẹ̀ yìí bẹ̀rún ẹ̀dúró síbí ẹ̀yìn àtàwọn tẹ́ẹ̀fí ń ṣẹbọ gan bazayyalna baynahum yẹni pé ń kálukú wọn a wà pin òpinya sáàrin wọn wa qala shuraka'uhum ma kuntum iyyana ta'budun ẹ̀wọ̀n kan àwọn tí wọ́n ń tẹ̀lé tán ń sìn wọn wà takú mọ́ wọn lọ pé ah, àwọn akọ́lẹ̀ ń sìn o kí gbogbo ẹni tí ń pè èèyàn bí ẹni pé ń pè ọlọ́run ọba tí ó pè èèyàn bí ẹni pé ń pè ọlọ́run àbí tí ó bẹ̀rù èèyàn bí ẹni tí ń bẹ̀rù ọlọ́run tí ó ma tẹ̀lé àṣẹ ẹ̀dá ọlọ́run bí ẹni pọ́lọ́run ní tẹ̀lé tó bá díjọ́ gbóndé alkiyama gbogbo wọn náà ni ọlọ́run kó kalẹ̀ àwọn tó ń pè Ibrahim Niyas àwọn tó ń gbogbo wọn ni ó pè kalẹ̀ ọlọ́run kò kalẹ̀ yá ẹ̀ ń pè wọ́n àbí ẹ̀yin ni àwọn igbákejì mi kọ́ yìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹni tó wá sí pé nǹkan ló lànà pé ẹ tẹ̀lé mi ẹ máa pè mí bí ẹ ṣe ń pọ lọ́hùn àmì ẹni tó wá pé òun ló ti lànà ẹ kalẹ̀ bí Ibrahim Niyas nísìnyí òun ti lànà tí ẹ kalẹ̀ ọ̀rọ̀ rẹ dá mi lójú ni o torí mo rí tíra rẹ̀ báyìí òun ní pé wa man yuhibbuni wa man yarani fi jannatil khuldi bila buhtani ó ní wọ́tọ̀ bẹ́ lè rí mi báyìí wọ́tọ̀ bá ẹn tó bá rí un ẹn tó bá fẹ́rùn un yóò wọ àlìjánà so ìwúrú àwọn ọ̀rọ̀ kọ̀rọ̀ yìí náà lérí àwọn èèyàn fi ya wèrè sí ọ̀rọ̀ rẹ̀ náà ni so torí pé kí ni bí ṣe ń sọ̀rọ̀ ohun àwọn èṣù náà bá dì má àwọn èṣù èṣù kó sí ilá ajé àṣà àbò ó ní Ibrahim ni a ti sàgbákò lọ́dọ̀ Ọlọ́run ẹ̀ẹ́wò gbogbo àǹtí àní àfẹ́ lè mọ ìyàgbé ara ń gbà wọn ni kí ló ṣe kí ló ṣe nìsìn kí ló ṣe Ibrahim Niass sí wákọ́ wá sí nǹkan fún látàrí kìyàmọ́ kò lè ṣe nǹkankan ẹ̀tàn jẹ́ ní so ọlọ́run apẹ̀rún kalẹ̀ pé ẹ̀yìn lẹ́nu ẹ̀yìn ẹ̀yìn ẹ̀yìn ẹ̀yìn sẹ́bọ ẹ̀yìn tán mi sẹ́bọ síkọ̀ yìí tán fún yín ní ẹ̀tọ́ tèmi ẹni tó bá jẹ́ pé òun kọ́ ló wíbẹ̀ yóò ní ah man kuntum iyyana ta'budun ah àwọn akọ́lẹ̀ ń sìn o ẹni tó ipò náà ló wí bẹ́ẹ̀ náà òun náà takú níjọ́ òun pé á ah, ìní ẹmọ tẹ̀lé ní o yawma tabarra alladhina tubi'u min alladhina taba'u gbogbo wọ́n tó ń sọ pé tọ̀ríkà báyìí lè mí ń ṣe ẹni tó ń ṣe tọ̀ríkà rẹ̀ ọjà wọ́pọ̀ lọ́dọ̀ rẹ̀ wájọ́ gbìn ipa rẹ̀ wá ipa ẹni tẹ́ ń tẹ̀lé òun ipa rẹ̀ wá ní kàǹkankan láti ṣe fún yín kódà ṣaitan èṣù èṣù tó ń kálukọ́ ní èṣù ló ti mí pàjọ́ òun ìdàlùkì àmọ̀ ṣaitan ó jáde pé inni akhafullaha rabbal alamin àmì ń bẹ̀rù ọlọ́run o ìyá akúyà tẹ́ ìyá ẹ̀hùn kan èṣù gánu sọ́lọ́ ní wọn àmọ̀ sọ pé ma kuntum iyyana ta'budun ah àwọn akọ́lẹ̀ ń sìn wa kafa billahi shahidan baynana wa baynakum wọ́n ni ọlọ́run bá gán tó lẹ́lẹ́rìí láàrin wa àtàrin àti yín ọlọ́run tó lẹ́lẹ́rìí in kunna an ibadatikum la ghafilun àwọn ọmọ pẹ́ ń sìn wá o àmà pẹ́ ń sìn ah, ma aslafat ìjọ ẹni àdánwò nkálukọ́ wà bá nkálukú sí síwájú waruddu ila Allahi mawlahum alhaq ọlọ́run adá ogun padà sọ́dọ̀ wọn àti wọn gbọ́ngbọ́ngbọ́n lọ́wájú ọlọ́run wa dalla anhum ma kanu yaftaru gbogbo rọ́tán pa ilé ayé pé wà di pé ó di ànùmọ́ wọn lọ́wọ́ kò ní wúlò mọ́ ní bàbá kìnnìyàn gbà mí kalẹ̀ bàbá kìnnìkan ní ó sì kìnnìkan fún gbogbo ẹwà nù ọlọ́run tó ní wa yawma nahshuruhum jami'an níjọ́ gbé ní alkiyama gbogbo mi ènìyàn lágbé dìde lápapọ̀ ọlọ́run tá bá gbé wọn dìde tán tá bá gbé wọn dìde tán summa yaqulu lil mala'ika summa nọ́lá summa sí mo ti fò àmọ́ hmm, ah, ah, ti kéyìn súnmọ́ yaqulu lil malaika a wà sọ fún malaika ike a awúlá iyyakum kanu ya'budun àwọn malaika ní àwọn tí ẹlòmí malaika ní sìn ẹlòmí lè máa kú sí malaika bò ẹni tí bá ń pè malaika pé kó sì nǹkan tó bá ń lọ lé kí wà báwọn tó bá wọn wá náà ń kàlé káàkiri tó bá náà là á tì mí mẹ́rin wọ́n là á tì mí báyìí ẹ wà lẹ́gbẹ́ kan báyìí Jibrilu Mikailu Azarailu Israfilu wọ́n yà sí lẹ́gbẹ̀ẹ́ àbí ká máa kọ sí lẹ́gbẹ̀ẹ́ báwọn tó bá náà á bùn lójú mẹ́rin tán wọ́n wà ní Allahu kún Jibrilu fayakunu sọ́tìrì báwọn ìsìn màláíkà nù tẹ́lù ní ọmọ ọlọ́run wa pè wọn kalẹ̀ pé ṣé màláìka lẹ́yìn ń sìn ẹ̀yin màláìka àbí ọlọ́run wa pè màláìka wọn tì wọ́n nke àwùlá iyyakum kanu ya'budun àwọn eléyìí ẹ̀yin náà ń sìn o ẹ̀yin ni wọ́n ń pè o wọ́n èé pè mí ọlọ́run qalu subhanak àwọn màláìka wọn ni mímọ̀ rẹ̀ ọlọ́run anta waliyuna ìwọ̀lá aláṣẹ ti wa o min dunihim ìwọ̀lá wa fẹ́ràn o min dunihim àwọn eléyìí kò bal kanu ya'buduna al-jinna àlìjànú ni wọ́n ń sìn ó ẹ̀wò ràwáníyà tẹ́mọ̀ ń sọ káàkiri àmìláìkò ni àwákọ́ ràwáníyà ni wọ́n ń sìn àlìjànú ni wọ́n ń sìn ya'buduna al-jinn àlìjànú ni wọ́n ń sìn aktharuhum bihim mu'minun wọ́n nígbàgbọ́ sí àwọn àlìjànú ẹ̀wọ̀n kan pọ̀lọpọ̀ àfáà mi náà ń kàlí ah wàláì mọ́ rí àwọn ràwáníyà àwọn adìmí yọ sí ni adìmí wo adìmí aljanu ní jẹba ọ̀hún ní tó kó bẹ́ lómi láyé rẹ̀ àtàlìkìyàmọ̀ rẹ̀ nù ìgbà tí wọ́n bá kú fà ẹ̀yìn lásìkò kàkàkàkàkà yá yìí ìgbà tó wá fàáfàá tán yóò wá yọ sí pé ẹ̀ kílọ̀ wá tó wà bàtún wá sí táwọn adìmí wá yọ sí wọn yẹn tí ń sí láìlá 700,000 adìmí wá yọ sí ọ adìmí tó yọ sí ọ àlìjẹ̀nà ẹ̀rí súra táǹkà inú súratù sábà yìí ní o súratù sábà náà lọ́wọ́ àyà 34 àyà 41 sí 40 ipá àwọn màláíkà wọn sọ fún wọn pé kìí sàwà àlìjẹ̀nà ni wọ́n ń sìn àkùsọ́rù ń bi ìmùmìnì kúrò àwọn nígbàgbọ́ sí wọn gan wọ́n jọ ń ṣe papọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ afá wọ́n sọ pé wàláhì wọ́n ní yálàyà ló ń kàlẹ́ yálàyà ló ń kàlẹ́ kan àjànú nọ́mbà sí direct àbí indirect direct àbí indirect ẹni kéésì bá ń jànú múlẹ̀ papọ̀ ọmọ ìyá kẹfẹ́rí sọ́lọ́run ike wọn fẹ́ máa ṣe níta ní máa ṣe kàrámọ̀ fáwọn èèyàn ẹni tó bá ti dúró pé wọ́n máa ṣe kàrámọ̀ fáwọn èèyàn àlùjànnú ní ọba ṣe pọ̀ o lè jẹ́ ni ọlọ́run kọ wá bóòdù pé máa ṣe kàrámọ̀ fáwọn èèyàn láéláé kò sí oúntọ̀ ọ̀hún àníṣe kọ́ìdà yìí ẹlọ́lẹ̀ dì mú nínú kọ́ìdà tí ń jẹ́ karama ni èyí se karama alkarama tó lẹ́tà ti bi tahaddi karama ò le wá pẹ̀lú change pẹ̀lú challenge ami kan challenge yàn kan pèèyàn níjà lọ́dà àbá ẹjẹ́ kójú ọ̀rọ̀ nísìn tágbẹ́ ni ọlọ́run bá ní ọ́n ní èyí ètò agbóyin tó wá fẹ́ mẹ́rin ọlọ́run àpamítì àwọn kí wọ́n wà ní ẹ̀yìn à ṣé òjò lẹ́lẹ́kọ́rọ̀ nísìn ìyàwó yá òjò yóò sì rọ̀ lónìí náà òjò rọ̀ Ah, ah. àbá ti di àbá alálejò nínú ó ti dàbá alálejò ó ti ní náà ó ti ní oògùn tí wọ́n sà táwọn àlejò ní ọmọ da omi látòkè ẹ sì rò pé òjò ń rọ̀ ni so n ti ń bẹ́ẹ̀ nù àbí kí ọmọ dókè ogbó yẹn wá wò mí ẹwọ kọ́ọ̀bù ìdájú pé kò sómi ń bẹ́ẹ̀ ọya omi dé ọya ẹ máa mú àwọn ọgọ́rùn-ún wa wọ́n á mú mi kọ́ọ̀bù kan àà ah, òkú àbá alálìjànú àbó onídán a ní ẹni tí bá ti ń bá lìjànú annahu kana rijalun minal insi ya'udhuna bi rijalin minal jinni fazaduhum rahaqa ayà kúrán ló kílẹ̀ rẹ̀ gbogbo ẹni tẹ́ bá ti rí tí bá ti ń bá lìjànú ṣe kò sí ni zaduhum rahaqa pé tó bá ti gbà pé mi ni ẹni tó èmi lọ́lọ́run rẹ tó gbà bẹ́ẹ̀ ni mo gbà bẹ́ẹ̀ tọ̀ ó ti pèsè condition pé tọ́ ọ máa du ẹran fún mi lóṣooṣù ní ìwọ̀n dùn èèyàn wà rò pé ti sàrà àbá àwọn ti sàrà lóṣooṣù so condition sáré jà ló sì tó gbé wọn sí ni so ó ní pé àyà yìí àyà tí èèyàn gbọdọ̀ fi tají lẹ́yìn náà kí wọ́n fi ta àwọn èèyàn jí àwọn à ń sanáńkàlí à ń sasẹ́ à ń kó sí kíní kan alọ́lẹ̀ ìtínà lálá ni o ìjẹni ọlọ́run kò ní ń ṣe pẹ̀lú kíkọ́ ọmọ sí mílíkù báwọn èèyàn ìjẹni ọlọ́run ò ní ń ṣe nípa ọ̀rọ̀ júmọ́ sánmà ẹlòmí wà lẹ́yìn wà láyé àbáàkẹ́ ẹ̀kùn tí ó mọ̀ wòrùn báyìí sán wọn kí ni ẹ̀rọ lé wọnú lé rẹ̀ ẹ̀rì ó lè wá kó jàǹgù mẹ́ ó lè wá tán ó lè wá tan láńtà lọ bá ẹnkí láńtà wọn kú kó sí àgbákò ń táwọn àlejò ní ọ̀tọ̀ nù tó bẹ́ẹ̀ lè kú ọ̀daràn nù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. sheikh ni wa in kana mimma yad'u ila ibadati nafsihi wọ́n ní kọ́lá tí yẹn bá ń pè yẹn pé ẹ máa sìn mí irú ẹnìyẹn náà aw kana shajaran àbí kí n ti ẹ ń pè pé ẹ máa sìn àbáwọn èèyàn ń sin gi aw àbí òkúta áwọ́ kọ́bùrán àbí sàárè ni wọ́n ń sìn ẹlùmí lè mọ̀rùn pé ń jẹ́ sàárè sí sìn oníkẹ́ wọn lè torí kalẹ̀ mẹ́ tó ń sin sàárè mi rọ́rùn tí wọ́n bá ti ń lọ di sàárè tọ́lọ lè ń tọrọ nǹkan ọ̀hún sin sàárè nu o sí wọn náà pọ́nlẹ̀ yìí àbí ọ̀pọ̀ ọ̀pọ̀ ẹni tí bá ti ń lọ sí gúyò débi sàárè kò sàdúà bí ò débi sàárè kò tọrọ nǹkan tí ń fẹ́ àbí tá àlejò kan bá ti dé ká lọ bí sàárè ká kábàárì wàláì Allah ذهاب إلى القبر وسؤال القبر سؤال من في القبر أن يؤتيه شيئا مقصوده وهذا شرك مع الله so ọ̀pọ̀ lẹ́yà bí ọ̀pọ̀ ọ̀pọ̀ so gbogbo irú àwọn nǹkan báyìí ìṣẹbọ ní pẹ̀lú ọlọ́run tí mùsùlùmí gbọ́dọ̀ jìnà sí tẹ́fẹ́tẹ́fẹ́ tó gbọ́dọ̀ dé díẹ̀ كان في ذلك مما يتخذ المشركين أصناما على صور الصالحين والملائكة وغير ذلك الله yẹn wọ́n dà gẹ́gẹ́ bí ọjọ́ bí àwọn tó ṣe pé àbí tó ti yàtọ̀ síbẹ̀ nínú àwọn ẹlẹ́bọ tó ṣe pé àwọn ti lóòsà ni àmóòsàun fọ́tò àwọn ẹni ọlọ́run náà àbí ṣe àbí fọ́tò màláíkà kan wọ́n ni màláíkà kí ní báyìí nì wọ́n máa bọ màláíkà wọn láàpẹ́ yóò kò sí lọ́rọ̀ wáyà yìí kí wọ́n design kí ní kankalẹ̀ kan wá ní màláíkà ni wọ́n á níbẹ̀ láti mọ́ lọlẹ̀ tọrọ nǹkan tá a bá fẹ́ á tọ́lá ìpé yíò wọ́n sí ọ̀gẹ́ rọ̀dálì kàti bẹ́ẹ̀ lọ wà íyá mina tọ̀gùt wọ́n ní kí níyẹn ti dòsà ó ti di tọ̀gùt alladhi amara Allahu ta'ala ibadahu wa ni o ẹ gbọ́dọ̀ dídí ẹ̀ wa yatabarra'u minhu kan já ó kó mẹ́ kíyàn ó jìnà sí máa sin gbogbo nǹkan mi tó bá yàtọ̀ sọ́lọ́run ká iná máa ń kà bí nǹkan yẹn sì lè nǹkan jẹ́ wa hadha kullu min amali shaitan wa taswili ó ní gbogbo eléyìí iṣẹ́ èṣù ni taswili ìṣe nǹkan lọ́sọ̀ fún èèyàn ní ìsábúrú lọ́sọ̀ ni huwa alladhi da'a ila kulli batilin ó ní èṣù yìí gẹ́gẹ́ ní máa ń lọ sí gbogbo bàjẹ́ wa zayyanahu liman fa'al yóò sì ṣe lọ́sọ̀ èso sì wọ́n bá wọn ṣe lọ́sọ̀ọ́ bóòlù ṣe wọ́n ṣe lọ́sọ̀ọ́ o ní pé kódà ọ̀sọ́ èṣù ní tẹnumí ìjẹnu ìjókòó mẹ́ tẹ́bá ní àní ọmọ lọ síbi sàárè lọ́mọ tọrọ nǹkan mọ́ tó ní kò sí tí mo tọrọ mẹ́ tọ́lọ́wọ̀n sí fún mi ẹ̀rí kọ̀ wá ní ṣe làákàyè pé n ti ń dààmú kiri yóò náà nù tẹ́bá ní máa pe Jésù ní agbógbà tí bá ti pe Jésù ní máa rí ìkàtí mo fẹ́ ìdí ń dààmú àwọn olóòsà náà nù ẹni tó náà lọ sí di ogun tó ní ogun yìí ń gbé o so ẹni tí ń lọ sí di Ọ̀ṣun tó ń ọmọ wí náà nù so túmọ̀ sí pé rírì nǹkan tí òun fẹ́ òun gangan kọ́ ní pàtàkì ọ̀nà òun ni tó ṣe pàtàkì o ọ̀nà fi rí nǹkan tó ń fẹ́ ní pàtàkì ní kí tọ́nà tọ́lọ́ fẹ́ kí ni mo ti tọ́jú àdúrà yẹn mo tọ́jú rẹ̀ kalẹ̀ fún jọ́gbìn alkiyama ó padà rí so o ní pé èṣù ó nípìnlẹ̀ tí máa ń jẹ́ kí àwọn èèyàn máa fẹ́ràn àti máa kọ ìbàjẹ́ lọ kọ́ máa bá bàjẹ́ lọ wa hadha yunafi tawhid wọ́n ní bẹ́ẹ̀sì ní kéèyàn máa tẹ̀lé èṣù ó tako ìgbàgbọ́ alladhi huwa ma'na shahadati allah ilaha illallah tí kò nǹkan kan ní túmọ̀ la ilaha fa tawhid wọ́n ní tí ń yẹ tawhid gangan pé ìgbàgbọ́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 tó rẹ́bọ̀ lẹ̀ yí ń ṣe yìí àwọn oníbà yí ń ṣe bọ́ wà mí má tààbùdù ẹbọ táwọn ṣe àtẹ́ǹṣe yìí àà níbà yí ń ṣe mìndúnilà kàfàrí náà bì kùn àkọ̀yìn kalẹ̀ wà bá dá bẹ́yìn náà wà bẹ́yìn náà kúmùlà àdáwà ìbáraẹnisọ̀ tá ti bẹ̀rẹ̀ báyìí láàrin wa tó rẹ fẹ́ràn ara wa bó ṣe ká fẹ́ràn ara wa wọ́n ni wa kullu man abada ghayra Allah wọ́n tó bá ti ń sin nǹkan nítorí yàtọ̀ sọ́lọ́run faqad jawaza bihi haddah ẹnìyẹn ti kọjá là wà a'tahu min al-ibada ma la yastahiquhu ti ń fún ẹnìyẹn ní ìjọsìn tẹ́nìyẹn ò lẹ́tọ̀ sí ìyàn lẹ́tọ̀ jíjọsìn ọlọ́run ló àwọn tá a jìnà sírù nǹkan báyìí ọlọ́mọ́sà lé wa jìnà sí so àwọn tí wọ́n ń súnmọ́ ọlọ́mọ́sà bá wa tó ń lé àwọn náà jìnà síbẹ̀ o kó bá gbà níbi irú burú kó jẹ́ kán tọ́ ìlànà oríire ní ayé àti alùkìyàmà hadha wa wọ́n ní ǹjẹ́ àwọn àdìb tó wà nínú tíra mọ̀ntàkọ̀b àdìsí ṣe pé ara lé tàbí ó ní àbí ó ní àlàáfíà tí ó lè máa láti máa lò. mọ̀ntàkọ̀b eh, tíra àwọn tàbí lẹ́gbẹ̀ẹ́ náà kan. منتخب الاحاديث ابي منتخب لسه منتخب الاحاديث àwọn àdéhùn tó ẹ̀fù wà ń bẹ̀ mọ̀ọ́dú wà ń bẹ̀ sọ̀rọ̀ ẹnìyẹn tó bá rí tán bá ṣe takrij yẹn pé tán ti ẹ̀ dé so ó da so yóò fi dá pé eléyìí kò lálàáfíà eléyìí lálàáfíà so tó bá ti wá rí báwọn tí wọn bá rí tán ẹ̀ dé tí kí wọn fẹ́ kàn ra pátì dá ma yuribuka ila ma la yaribuka wallahu a'lam olú ní asàlámù alaykum ya ustaz ǹjẹ́ tí ènìyàn bá dára ìdájọ́ áàdù ti ti ṣẹ̀ríà áàdù ẹ̀ áàdù ti ṣẹ̀ríà tó sì fi ìyà rẹ̀ jẹ́ ṣé ó tún ní ìyà mìíràn tí ó jẹ ní àkìyámà bí àpẹẹrẹ apànìyàn ẹni tí tẹ̀sí mú àpọ̀jù ìwà bí ẹni tó pààyàn tí wọ́n ti wá mú un nílé ayé tí wọ́n ti pa padà sórí ẹnìyẹn tó wáyé pé òun náà ti kọ́kọ́ ó túbá níbi tí ó ṣe ṣùgbọ́n sì fi àyẹn jẹ́ padà kọ́lá yìí fún ìtẹ́ bá lọ́lẹ̀ tẹ́ bá rí tọ́ tí ń ṣe ṣẹ̀rí àyẹn bóyá bíi Saudi tí wọ́n ó tún sọ fún ẹnìyẹn pé kó túbá lọ sọ́dọ̀ Ọlọ́run kó tó di pé ìjìyà yẹn ó ṣẹlẹ̀ sí i tòun ó ní kó túbá tó bá túbọ̀ àwọn tán tán wọn á lo ìdájọ́ ọlọ́run lérí wọn pa sùúrù ẹ̀ ṣẹlẹ̀ sí ẹnìkan tí òun ṣe zìnà láyé ànábì sallallahu alaihi wasallam tó wá fara rẹ̀ kalẹ̀ ìgbà tó wọ́n jẹ́ ní ìyà tó yẹ kó jẹ tán tí wọ́n lẹ̀ lóko tí ó kú àwọn èèyàn wá ń sọ káàkiri bí ọ̀rọ̀ pé ah olùsọ wá síra rẹ̀ yìí kí ní kankan kan ànábì sọ ànábì ni àforíjì rẹ̀ gẹ́gẹ́ gbogbo ìlú Mọ̀dínà yìí kò gbà so òun ni pé tó bá ti lọ hajj lérí ẹni tí ó dára òfin ẹ̀sìn so ó ti ṣàfọ̀mọ́ ẹ̀ṣẹ̀ kú lára rẹ̀ náà so wọ́n lọ ọ̀rọ̀ àìnà àmọ́ hajj tá à ń sọ yẹn ni pé ìtì ṣẹ̀ríà ìjẹ́ ń ṣẹ̀ríà tá à ń sọ kì í ṣe ti ẹnìkan fọ́ ọmọdé ṣe o ìpè ọ̀hún ti dìná ẹ̀yà ògbónú lé ẹmu ẹ̀wà náà lọ́gọ́rùn-ún bláàlà ìrọ̀ o ìtọ́kà lè ṣe fún ni pé kán lù nílùú tí ó dojú tì ó ti yá kan wá ẹgbà kan ṣe ní ẹgbà kan lùlùkulù kan ẹ̀hẹ́n tó ẹ wá tu àmọ́ kẹ́ni á ka ọgọ́rùn-ún blálà fún pé à rọ o ẹnìkọ̀ọ̀kan ìdá yẹn ṣe o tó yóò ní í ṣe pẹ̀lú tó bá ti ń lo ṣẹ̀ríà ó yá adájọ́ àbọ̀bà ìlú náà ni yóò ṣe pé àmọ́ kẹ́gbẹ́ kan wá kóra wọn jọ kí àwọn ẹlẹgbẹ́ báyìí ẹni báyìí ti sìn ìjọba wallahu a'lam. onímọ̀ ní asalaamu alaykum ahmadakumullah man aslama wa yakhlitu ma a'malihi ad-diniya بعمل مخفرة ولكن عن جهل قد تولى ونمائم والتمائم والتمائم وغير ذلك أيلقى أثاما أم لا؟ نعم wọ́n ní ẹni tí ó jẹ́ mùsùlùmí wọ́n ń ṣe àwọn nǹkan tí máa ń sọ̀rọ̀ di kékeré ọwọ́ á kú àmọ́ kò mà ní nǹkan yẹn ọ̀dà ọ̀rọ̀ àyẹn tó wọ́n bá kojú wa bóyá bí ẹni tí wọ́n ń di ń di mọ́ra ẹni tó máa ń ṣe náà ń kàlé fáwọn èèyàn àmọ́ aláìmọ̀kan ni sọ àkọ́kọ́ ni pé àìmọ̀kẹ́ta ń sọ yìí ṣé ẹni yẹn láǹfààní láti mà ọmọ ni tó akọ́bá láǹfààní láti mà kọ̀mọ̀ ni ọ̀rọ̀ rẹ̀ yàtọ̀ àlè fún ìyẹn síza ìmọ̀kan àmẹ́ntó pé kọ̀mọ̀ ó tó rò pé bóyá ti ń jẹ́ ẹ̀sìn gangan nu torí ẹni yẹn òun ni n tó súnmọ́ jù nínú ọ̀rọ̀ àfáà ni pé yóò ní ẹ̀sìn lọ́dọ̀ ọlọ́run ọba tó a pé n tó súnmọ́ jù náà nìyẹn níbi kọ̀mọ̀ kí ti kí bóyá ó sì láǹfààní àti mà tó pé pé tí ń bẹ àbí kò jẹ́ pé àwọn àfáà burúkú wọ́n ń bẹ láwùjọ ọlọ́kẹ́ mọ́ dáa lóhùn níkàkàkà mọ́ dáa ẹ̀kọ́ kì í tí ń jẹ́ pé yóò ti wà láìsí òní lo kíníkà gbogbo àwọn nǹkan nǹkan tó fi ba ayé tiẹ̀ jẹ́ nù tó rẹ̀ ni tó bá dùn ọlọ́run tó ikọ́ ọlọ́run sì rí pé lóòótọ́ eléyìí oní sincere tó fẹ́ sùn mí tó tó bá ti jẹ́ àlùjáhàlì tó ọlọ́run so àmọ́ ìkíni ò túmọ̀ sí pé kí ọmọ sọ pé ẹbọ ní tẹ́ni yìí ṣe àbí kúfùrù ní nǹkan tẹ́ni yìí ṣe so jáàlù rẹ̀ ọdọ̀dọ̀ ọlọ́run ọba so wọ́n lọ ẹni báyìí mọ̀ tán ọlọ́run ni ọmọ yẹn so wọ́n lọ wà ní. olùkọ́ asalaamu alaykum ustaz kí ni ìdájọ́ ṣẹ̀ríà lórí àwọn tí wọ́n máa ń fi ojú ojú náà pa lórí àwọn tó máa ń tó dọ́nà pàtó wá tí ó sì fa súnkẹrẹ pàkẹrẹ ọkọ̀ tí ó wà tí wọ́n ṣokùnfà ikú aláboyún kan sí irú àwọn ẹni bẹ́ẹ̀ ó san owó ìtara. níbo ni ìyá ṣẹlẹ̀ tí ó bá ṣẹlẹ̀ yẹn kẹ̀kẹ́ tí ó ṣẹlẹ̀ ta ní ọkùnrin ọ̀tẹ́ nìkan ẹ́ nígbọ́n ló ti ṣẹlẹ̀ àbí ẹ̀kọ́ ọgbọ́ rí bá ẹ́ kílẹ̀ yìí tí ẹni olú abúlé wọn kú ẹ mọ̀ yìí a máa eh. assume ¿Eh? ¿Eh? <laughs> assumption òsì nínú ọ̀rọ̀ ẹ̀sìn pẹ̀lú assumption yẹn tí nǹkan yẹn bá ṣẹlẹ̀ àmọ́ kí àwọn ẹni ká assume pé tí nǹkan bá sọ òun ni pé títí ọ̀nà fún pé èèyàn ń ṣe ìjọ pàìpọ̀ ọ̀nà gbogbo èèyàn ni so kò bá mu kò bá mu kò dáa ṣẹlẹ̀ òkú rí torí pé kí ni ọ̀nà táwọn èèyàn gbà yóò mọ̀ jẹ́ pé yóò mọ̀ dí wọn lọ́wọ́ láti lọ́dún gbà so àmọ́ pé ẹnìyẹn ọwá tìǹà òun lọ́wọ́ fa ẹni kó tọ̀nù padà kọ́ gbàgbómi lọ so náà ni irú nǹkan báyẹn kí èèyàn máa azúm nǹkan tí ò bá tí ò bá ṣẹlẹ̀ torí tán bá ní atasabu bil eh, atasabu eh, bil maut nínú àwọn tó bá mú àwọn àníwá olùkọ́tìlẹ̀ wa atasabu bil qatl so n tí pé èèyàn lè yàn fa nǹkan yẹn tí ó fi fa ikú òun ni pé bí lápòjú ní sèyàn gbẹ́ kànga kalẹ̀ ó kílẹ̀ pé wọ́n lọ gbẹ́ kànga kalẹ̀ so ọwá dé lóru òde àárín ọ̀nà ló sì gbé sí òde ẹnìkankan ń bọ̀ lóru lòun rí síbẹ̀ lọ́wọ́ kú so yẹn lèyàn wọ́n ní pé yẹn lèyàn pa sábà bí tẹ́niyàn fi tó fi kú sàmọ́rú nísìn ẹni tẹ́ pé ó dọ̀gbọ́n mú àbíkí nìkan kó gbọ́nà lọ sàmọ́ tó wá ṣe pé ọ̀nà ẹyọ kan yẹn náà ni ọ wà ẹ̀yìn náà kò síbòmí tó lè gbà sọdúró àdúgbò wa nísìn tí ẹ fẹ́ jáde tí ẹ bá fẹ́ jáde sórí kódò fún àmì onígbọ̀nà tẹlẹ́fún jáde lọ gbogbo jáde kò gbà àbí kò bọ́ tó mú kó gbé olóyìn kalẹ̀ fún ìṣe kẹ wá fún mi lọ kẹ gbé ọ̀kadà kẹ dè rán lọ ìgbà tí wọn bá ti rí pé nǹkan nǹkan kọ́wọ́ họ́ tó wáyé á ló ti wọ́n nǹkan mi kò ti so náà ni ọ lágbára kí wọn kà máa relate àtàsáwò bẹ kọtùlẹ máa máa yàn so irú ìtọ́ máa fi ń ṣẹ̀rí nìyẹn so kí wọn àbínìsín ọ̀dáná kalẹ̀ ní wàá ń jó tó yẹ pé bóyá ilé náà lé búrẹ́dì àbí kíní kan so o ti níbi ẹ̀wọ̀n ní wọ́n fi ṣe búrẹ́dì àmọ́ tàbá ń gba lọ́dá sí wà ní èmi ń da mọ́júmọ́ ni ẹnìkan bá ń bọ̀ lóru ń bá yí síbẹ̀ náà èmi ń da travel lọ́ bá yí sí ah, ọ̀dọ̀ tó kọ̀ rẹ̀ gbà ó ti mọ̀ páàrin ọ̀nà ni ọgbọ́dọ̀ pa iná nǹkan tó di pé ọwọ́dọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó láì jẹ́ sábà bí ikú ọgbọ́dọ̀ kílẹ̀ bí a ah, ẹni yóò ti sábà bí nǹkan yìí so wallahu a'lam náà. olùkọ́ ní sàlámù alaikum. alaikum sàlámù. ṣé lóòótọ́ ni pé ká má fi ọlá níbi tọrọ igbó kò dáa àmì sọ pé kàmá bárakta aláìwọ̀ yìí ìnáka àbẹ̀rù màjì báwo ni èyí ṣe jẹ́ náà anabi sallallahu alayhi wa sallam ẹni tọ́lọ́wọ́ bá fún ní ọlá ni ọlá rẹ̀ sì pọ̀ gan sòkúrò anabi sọ àwọn ọlá tí ń bẹ fún un pé mi ni aṣáájú gbogbo àwọn anabi ọlọ́wọ́ ọba wala fakhar ìṣífàlì èmi là kọ́kọ́ ẹni tó wọ́n kọ́ sílẹ̀ kọ̀lẹ́dẹ́nà fún wala fakhar ìṣífàlì tòtò apáná ìbáfẹ́ ká fọ́lá àwọn tọrọ náà ni anabi ó sọ fún wa àwọn gbogbo àdìsí kò sí tánàbìtì ní ẹ fi ọlá mi tọrọ tí wọ́n lé hadith tán sọ yìí tán sọ pé kama barakta ala Ibrahim so kìí ṣe pé anabi fọlá náà Ibrahim tọrọ so ìyẹn ni pé kání pé ọlọ́run ò sànù mi gẹ́gẹ́ bó ti sànù lágbájá àti kí n sọ pé ọlọ́run wọlá lágbájá mi sọ̀rọ̀ mi yé wọn jọra wọn bó ti rí gẹ́gẹ́ so wallahu a'lam olúwo ní salamu alaikum ǹjẹ́ ó lẹ́tọ̀ọ́ fún mùsùlùmí tó ní ìgbàgbọ́ nínú allah sí ọjọ́ ìbéèrè àti kìyàmà àkìyàmà láti fi ọmọ rẹ̀ bìnrin mùsùlùmí fún ọkùnrin kristẹni kí wá ní ìdájọ́ nínú ṣẹ̀ríà bákan náà báwo ni mùsùlùmí ṣe ti máa dúpẹ́ fún ọlọ́run lórí oore tí allah bá ṣe fún un tí o máa fa tẹ̀sùbá alhamdulilayi nígbà tí nígbà ọgọ́rùn àbí báwo ni. na ẹ jẹ́ kí n bí láti di ẹlẹ́ẹ̀kejì anabi sallallahu alaihi wasallam gbogbo nǹkan ní ọkọ̀ wa tọ́lọ́mọba ṣe oore fún yàn tí wọ́n ń pè nǹkan kan ní sujudu ṣúkiri ìforíkalẹ̀ ìdúpẹ́ fọlọ́run bí a lọ kàn gbọ́ nìsín pé ọjà ìzámù wọ́n kàn kọ́ rẹ̀ pé á gbogbo exam rẹ̀ pàpáàsì rẹ̀ o tó kí n forí kan lẹ́ẹ̀kan náà kọ́lá kò nídìí pé yẹn lálùwàlà kọ́lá kò nídìí pé yẹn kọjú sí kíbla sáforí kalẹ̀ fọlọ́n pé á ah, ọlọ́run o mo dúpẹ́ fún un ìwọ̀n náà ń pè ní sùjúdù ṣùkìrì ọ̀nà kan nínú ọpẹ́ àbí kí n sọ́jà ní pé alhamdulillah so ìyẹn ṣe náà ìyẹn dúpẹ́ fọlọ́run náà nù so n ti ń jẹ́ pé yẹn dúpẹ́ nù àwọn pé yẹn jẹ́ kí n dòkó mo kí wọ́n ṣe alhamdulilayi ọgọ́rùn ọ̀ oníyàn kan ní ọ̀pọ̀lọpọ̀ kan náà so àbí kí wọ́n ní pé ẹ̀yẹ́ ìjòkó kí n ṣe alhamdulilayi one thousand yóò kò sí nínú tí anabi sallallahu alaihi wasallam kọ́ wa sùúrù yẹn gbéra ni yóò jẹ́ àdáadáa lẹ́nu so ìlànà anabi ń bẹ ọ̀nà tí wọ́n fi ń àbí kálómi ni òun pẹ̀gbọ́n aláfàjẹ́ ọba mi dúpẹ́ ní ẹ̀rọ-kẹ́ni ọpẹ́ aláfàjẹ́ ọba mi dúpẹ́ so bídà náà ni irú yìí òun torí pé ànábì ti sọ bẹ́ẹ̀ ṣe ṣe bẹ́ẹ̀ ṣe dúpẹ́ fọlọ́ ń fọ wa so wọ́n lọ wọ́n ẹ̀rẹ̀. ẹ̀hẹ́n ẹlẹ́kejì wọ́n ní kí n fi ọmọ èèyàn fún ẹni tí ó jẹ́ kiriyo ewọ́ ní kí mùsùlùmí kó fi ọmọ rẹ̀ obìnrin àbí kó jẹ pé òun gangan lóbìnrin ní ọ̀nà lè fẹ́ ẹni tí kìí ṣe mùsùlùmí ẹni pé ọmọ obìnrin ni haram náà ni tó ọ̀dọ̀ ọba mi ó takò fi ọlọ́wọ́n ọba àkọ́kọ́ nù àmọ́ tó bá jẹ pé ọmọ ọkùnrin ni òun lè fẹ́ obìnrin tó ń jẹ́ kiri yó ìyẹn náà àwọn afáàmọ́ sọ pé ó lẹ́tọ̀ àmọ́ wọn kì í gbàyàn ní ìyànjú rẹ̀ kéèyàn ó ṣe torí aburú tí ó padà tirẹ̀ jáde torí pé kíni yóò padà kó àwọn ọmọ yẹn lọ sí ìdí kiri yóò so ẹni tó bá wá ń fi ọmọ rẹ̀ fún kiri tó pé tí wọ́n tún ń sọ ni pé kò sí kankan yẹn lè fi fún táwọn yẹn sì ń pa kíyèsí rẹ̀ lórí dúbẹ̀ pé ah, kọ́lá irú nǹkan báyọ̀ lè sọ̀rọ̀ di ṣe kèfèrí pẹ̀lú ọlọ́run ọba torí ń tọ́lọ́ ní kí wọ́n máa ń ṣe tánẹ́bí ní kí wọ́n ṣe tí wọ́n bá sọ pé nǹkan yẹn ò sí nǹkan kan so ń jẹ́ pé yẹn ń ṣe ìsìláàlù yẹn ń ṣe ìsìláàlù rẹ̀ rẹ̀ so ó burú gan wọ́n bá kó kó ṣàánú fún yàn àwọn tó bá kàn ṣe náà lílì tó pé kèdèké wọn náà tó àwọn sọ pé àwọn náà àwọn náà mọ̀ pé ọ̀dà àwọn tó wọn sá lọ lè mú wa náà nù so ẹ̀ṣẹ̀ láńlá ní irú nǹkan wa ewu náà nìkan tẹ́ nìyẹn dáwọ́ so نعم والبعنا السلام عليكم حفظكم الله أيجوز إقامة أيجوز إقامة النافلة بعد صلاة الجمعة في المسجد كان أو في البيت bẹ́ẹ̀ ni wọ́n ní kíyàn yan náfìlà lẹ́yìn ìrun jùmọ̀ kúsọ lẹ́tọ̀ bẹ́ẹ̀ ni ó lẹ́tọ̀ Ànábì sallallahu alaihi wasallam a máa ṣe bẹ́ẹ̀ tó ẹ̀rí wá pé Ànábì a máa kí nílé yóò kí mẹ́rin àbí kó kí méjì so àbí ní mọ́ṣáláṣí náà tí ń ti ó burú nu méjèèjì so wallahu a'lam. Naam. When you ask, Assalamu alaikum, can you get veg and eat it? ọkẹ ẹyẹ ayọ̀ ẹyẹ bóyá kí ọ̀rọ̀ ọkẹ ẹyẹ tí o bá ṣe pé bóyá ó ní ọ̀gàn bóyá bí ẹyẹ lé àbí àtàbà nǹkan pé yẹn náà ní sìn tó sì wò fún ọbẹ jẹ nǹkan òsì tó burú bẹ tí o bá ti ṣe àṣà ìpé àṣà